is using the wind, and the airplane, even the railway, the train, they use wind. They are controlled by the wind. Billy Gaby. Gbogbo àwọn àlìjànú ní tó pamọ́ ni wọ́n ọba táwa wí náà àwọn amóhìn nígbà wọn gbọ́ ẹ̀ẹ́dì bá ṣe wà wọ́n pọ̀ jù wá lọ. ọ̀sì lè rí wọn. Allahu Akbar. àwọn sì rí wa ṣùgbọ́n kùránì fi hàn wá pé wọ́n ń bẹ a sì gbà pé wọ́n ń bẹ tọ́lọ́ ọba àní ni wọ́n ń bẹ wọ́n ń bẹ náà ló jásí lọ́dọ̀ wa. Allahu Akbar. among the unseen are the genes. You cannot see them with your eyes, but you have to believe Allah said He created the genes, and we know the population of genes. they are more than the population of human beings. As we are here now, the genes are here. Allah has said it, I will believe in Allah. Wa yuqimuna salata lẹ́yìn wá àgbà náà wọ́n jẹ́ olùjọ́sìn tí wọ́n ń gbèrún dó ní àkókò wọ́n èyí jẹ́ kàn án mọ́ kan wọ́n èyí rún kàn án mọ́ kan àkókò àsìkò òun ni múmi ni ó máa sọ bọ́ ọ bá pera ẹ ní sùmùràtù tó o bá ń gbẹ ìrún papọ̀ mọ́ra ọ èyí ṣe sùmùràtù lára ni ọ ọ ṣe múmi ni. And those who are steadfast in their prayer, they observe from time daily prayer and they watch the time of prayer. They do not skip prayer. They do not join prayer together. If you call yourself members of Sumorat, when you are skipping prayer or you join prayer together, you are not among us. You are not among the believers. Wàmí máa rọ sọ́ọ̀kì náà hùn lára ń tólúwa mi palẹ́sẹ̀ fún ọ ní nǹkan ọ̀rọ̀ ọ̀ta yé yóò fi kúnà wọ́n na sójú ọ̀nà ẹ̀sìn ìsìlámì. Wọ́n na fún ọmọ ìyá wọn tó kù díẹ̀ kó àtó bọ́ọ̀rọ̀ ẹ̀sìn bá ṣẹlẹ̀ ẹ̀fọ́ ẹbí sẹ́fìlì láì a hundred thousand a fifty thousand a thirty thousand fún lágbájá ọmọ lágbájá a bójú wẹ̀yìn pé ìbí kankan ni wá níta yé ìbí ìtàlìkì àmọ̀ ni wá kí ọ̀tọ̀ ọba kù ọ̀gbọ̀ ọ̀gbẹ̀ kalẹ̀ ìmí yìí ná tiẹ̀ ní kọ̀kọ̀ ìmí yìí ná tiẹ̀ ní gbangba pé kó bàa lè jẹ́kọ̀ fún àwọn tó kù lẹ́yìn mi tó ń ṣe And some of them, they spend out of what you have provided for them in the course of a law. Maybe at uh, the cost for 30,000, 50,000, 100,000. They spend in public, they spend in secrets just to teach people how to spend the money in the cause of Allah. They spend in public. And you see some of them, they spend in secret. But all of them, there's 20 in the cause of the Lord. وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ àwọn tó ń gba tí mo sọ̀kalẹ̀ fún ìlànà àbí Muhammad. sọ́lá ṣe Buhari ni. rárá ṣé mùsùlùmí ni. rárá. ṣé tirimisiyu ni. rárá. ṣé nizaayi ni. rárá. ṣé abumanjawu ni. rárá. ṣé maliki ni. rárá. ṣé anbali ni. rárá. ṣé abu anifata ni. rárá alukurihani ni. and those who believe in the revelation sent to you prophet muhammad. resist the hadith of malik. No. or abu hanifa or tirimisiyu. Or Amba or Abu Menja or Nisai or Anawawi. No, there are not the book of Tirmidhi or Anawawi. We are referring to the Holy Quran, which is the revelation of Allah. Wọ́ọ̀rọ̀ mi kọ̀bọ̀lẹ́kà èyí Allah Akbar. ẹ wá bí mi kiri yóò mélòó la rí tọ̀bá ń lórí ẹ̀. àrí fìlà tá ń rán fún ọmọ àkókò tẹ̀sẹ̀ bí ọmọ ọjọ́ mẹ́jọ fìlà tá ń rán fún tí ó dé òun ni odidi pásítọ̀ olórí ìjọ fi dé sórí. ọ mọ ìdárúkọ pópù ọ ìdárúkọ ara Nàìjíríà lábẹ́kúta ọ ìdárúkọ ara Nàìjíríà lẹ́kọ̀ọ́ ọ ìdárúkọ pópù ní Israẹli lọ́hùn hmm. àwọn tiẹ̀ tó rọ̀gbà kọ́ Allahu Akbar. Uh Are you see The believe in the revelation sent to you, Prophet Muhammad. the revelation sent before you like the geophysic law that was given to Moses. You see in the geophysic law, Allah has commanded the use of turban. How many Christians today, how many Jews are using turban? And you see, they do not obey the commands of their law. You see the tiny cap on their head, like mm. the cardinal. They have just tiny cap, like the cap of a newborn baby. That is what they are using. They do not use the term that has been commanded by Allah. Wọ́n bí ní àhírà nípa ọjọ́ ìgbéǹde alikiyama nípa ọjọ́ ọkú. Wọ́n yóò kìnnú àmàdájú ń bẹ fún wọn. Wọ́n mọ̀ pé ijó kan náà lè jọkàn. Ó lè jó ewu, ó lè jó san, ó lè jó rírìn, ó lè jó oúnjẹ, ó lè débi náà ti ń tó òbí lọ́wọ́ àsìkò òtù wa. Concerning the hereafter, they have the assurance that it will surely come one day. It may be when you are walking, it may be when you are sleeping, it may be when you are eating. The time of Allah will surely come to you. The time will come, Allah will surely take your soul. Oh, Al-Quran didn't dawa. Ayat al-Khalis. Ulaika. ẹlẹ́ẹ̀kan náà kọ́ wúláìka ọ̀kẹ́ Okay, my yẹ irú wọn bí wọ́n bá pọ̀ bí aláwùdá iye ilẹ̀ mẹ́lójú iye ilẹ̀ mànà mẹ́rin ọ̀bíkun ẹ̀ wà á dá mànà àtọ̀dọ̀ ọlọ́wọ́n bá yín náà ló ti fi yín mànà wá. numerous as you are they are on the true guidance from their Lord they are on the true guidance their guidance come from the Lord. wọ́n wùláyíkà ọ̀kẹ́ àìmọyerú yín họ́múlẹ̀ mọ́fúnlẹ̀ hùnà ilẹ̀ jèrè sẹ́tẹ̀ bá ṣe bá dàrú kí á these are the people who will prosper these are the people that will attain felicity they will be successful they will have the reward of religious activities they will have the gain in the hereafter. ayat sita verse six. kí innal ladina kafaru sawa'un alayhim a anzartahum am lam tunzirhum la yu'minuna kabiru ohun tó ń da ilé àmúganu ìnàlẹ́sìnà káfàrú ọ̀rí àwọn ènìyàn tá a ṣe ní olùkọ́tọ̀ lọ́hùn bọ́sẹ̀ wá gbẹ̀nu iye àwọn èèyàn tí olúwa ṣe ní olùkọ́ tọ́lọ́hún. Allah akbar. bó bá ń rú ọdún pé èyí ṣe tọ́lọ́hún ṣe á ṣe ní olùkọ́ tọ́lọ́hún. ta ló dá èṣù. Allah. ta ló ṣe bó ṣe ṣe. Allah. ṣé bẹ́ẹ̀ ni wọ́n kó forí balẹ̀ fáádámà ni wàhálà dé. Allah akbar. ṣé kò wá rọ ọlọ́run ọba lọ́rùn láti dà ìfẹ́ dẹ̀kọ́ kó forí balẹ̀ fún túláàsì. Allah. tó fẹ́ fi rọ ló fi rọ òun tó fẹ́ fi ṣe ló fi ṣe òun ó sì káwọn ọmọ ogun As to those who are made to be rejectors of faith, you see, Allah had made them to be rejectors of faith. Like Allah created Shaitan. You see, Allah said Shaitan should bow to Adam. He refused to bow. Allah had the power to make him to bow, but Allah had made him to be so rejector of faith. Allah, Allah made soldiers to follow him and rejecting faith like him. ìlẹ̀lẹ̀dínlẹ̀ káfàrú ọ̀rọ̀ àwọn tá a ṣe ní olùkọ́ fọlọ́n. ṣàwáwárí ẹ̀rí ìpàtẹ ìwàásù tẹ̀ ń ṣe bákan ní lára wọn ṣe bákan ló máa ṣe já sí lára wọn. dọ́gbadọ́gba ni fún wa bẹ́ẹ̀ bá ṣe é nù bẹ́ẹ̀ sì ṣe kò sí tó kàn hmm. bẹ́ẹ̀ ṣe kò kàn bẹ́ẹ̀ ṣe bò kán ẹ̀yin ara yín náà ni ó wúlò fún. Allah Akbar. As to those who reject faith in Allah, it is the same to them when you stage public sermon like this. It is the same to them whether you want them or you do not want them. They will never believe, but the believers they have the benefit of the sermon. ansari tahun bàbá kìlọ̀ fún kó lè bójú ọmọ bàbá rẹ̀ amúlámú tùǹṣírí ùmàbọ̀ tí ẹ kìlọ̀ fún orí ọ̀dákẹ́ ń wòran láàyè mi kò ní gbà ọgbọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀. If you want them or you do not want them, maybe the person is your brother, the same father. Either you want them or you do not want them, they will never believe. Ayat 7, verse 7. Play. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم تكبير الله أكبر الله ولا قلوبهم الله أكبر Ọlọ́run ní kò rí bẹ́ẹ̀ bó tó jẹ́ kó rí àtàwọn ẹlẹ́ wọlé ọlọ́run ló fèdì dídí wọn lọ́kàn lọ́dọ̀ ara rẹ̀ wá ní tó fi wọ́n rọnu. wàhálà samuhi yìí ni òfin jẹ́ kí wọ́n gbọ́ hmm. kò sí spíkà tẹ́ ẹ lè lò hmm. tí ó lè wọ̀ wọ́n létí tí ó wà á ríbi jókòó sínú etí. you know the reason they do not listen Allah has already set a seal on their hearts. Allah has set a seal on their hearts. They will never understand. No matter how loud and clear is your voice, they will never listen, they will never believe. wọ́ọ́lá bùsọ̀rìn ọlọ́ọ̀rọ́jú rí wọn àwọn tá a fi ń lọ sọ́jà lọ sí igbá lọ sáwò gìsáwà tú mo ti fèbí bòbó. kò ní gbọ́ kò ní rìn tí Kùránì wí kó tẹ̀lé láyéláyé ó sì kó fa ó mọ̀túmọ̀ rẹ̀ kò síbi tó ti kéwú ní Saudi àti lè bìbò bò òdodo tó mẹ́nu àlùkìrìánì kò nílò nípa rẹ̀ àdìsí ni ó máa tọ́ka sí fún wa. Allah has set a seal on their hearts, on their hearing, and on their eyes is a veil. Allah has covered their eyes with a veil. They may have the knowledge of the Holy Quran. They may learn in Saudi Arabia, they may learn in, in Cairo. Yet, they do not follow the truth in the Holy Quran. They neglect the truth and the only Quran. They follow addis collections and they will be pointing out from addis collection their falsehood. They neglect the truth of Allah. Walahum Olúwa ń bẹ fún wọn tá bá kú àsáàbù ìyá àsíìmù tó tóbi jù Akbar. kini ni ìyà tó tóbi náà tó bá ti Akbar. inu ìyà tá a bá ti ọ Allah, Allah Akbar. Allah has already prepared for them the great chastisements. You see, when the day of resurrection, Allah will surely cast them in error. They will live there forever. They will suffer in effort of Allah. Uh-huh. Ayat Saminu, verse 8. وَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ آمَنَّا بِاللَّهِ وباليوم الآخر وما هم بمؤمنين ومن الناس olóhùn bẹ́ẹ̀ nu yín bẹ́ẹ̀ ṣe jókòó yìí. Allahu Akbar. ó ń bẹ́ẹ̀ nu wọn bẹ́ẹ̀ ṣe jókòó. tàbí ìṣẹ̀lẹ̀. ó ń bẹ́ẹ̀ nu obìnrin wọn ń bẹ́ẹ̀ nu ọkùnrin wọn. mẹ́yà kó lu ìṣe ọlọ́ọ̀bá mi ni ó dé ni ọ. kábíyèsí ọlá. kí ló fẹ́ perform. Allah akbar. tó ń perform láti mọ̀ pé lóòótọ́ ló gbọ́ lọ́wọ́ bá gbọ́. ọlọ́ọ̀bá mi mi ọ ọ sì dúró lórí ẹ. of the people there are some who say we believe as we here in congregation they say we believe and the women they say we believe the men they say we believe and the children they say we believe but I say to you. When Allah has brought the trial on you and you stand firmly on the words of Allah, you do not swear to the right, you do not swear to the left, you do not utter to the words of Allah, you do not reduce from them, and you believe in Allah, you put your trust in Allah, you say whatever befalls you is from Allah. That is why you are single-minded believers before your Lord. Wàá bí lè yá ọmọlẹ̀ áhìr. Àwọn sì I'm gbọ́. Àwọn ọmọ pé rẹ̀ a sì mọ̀ pé ìrẹ̀lẹ̀ ọ̀ràn àwọn màláìkà sí wa tó wà gbẹ̀mí wa lọ olóòní wa máa hùn bí mọ́mì nínú irọ́ ni wọ́n ń pa wọn ò gbà gbọ́. And they say we believe in Allah we believe in the last day we believe in the angels we believe that you send angel to take our soul at the point of death Allah says no they do not really believe in me. ayé tàṣe verse nine. Ah, kí ló wí. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون يخادعون الله in tó ń bẹnu ọkàn wọn ni pé àwọn ń tọ́ lọ́wọ́ bá jẹ èèyàn wa lọ́wọ́ bá tọ̀jẹ́ bí wàlẹ́dínà àmàlù àwọn sì ń ta ní òdodo pàápàá jẹ. àwa máa yẹ dàún ní ọlọ́ọ̀bọ̀ ò ṣe é jẹ hmm. ìlà fúnṣìkún orí ara rẹ lọ ń tàn án jẹ. iṣẹ́ ẹ̀sẹ̀ tó ń hù níwà ní kọ̀rọ̀ tó ọ̀rọ̀ pẹ́ nìkan kan ò rí ọ̀hún ó dìgbà tó ọba kóró òfin èèyàn rí ọ. and they think they will deceive Allah friend will they deceive Allah they think that they deceive the believers. Then would they deceive those who are believers? But you see, they only deceive themselves. And will, they will realize that they, they die, that they deceive themselves. They cannot deceive Allah. They cannot deceive the believers. Wàá máa yẹ sùúrù àmọ́ àjẹ́ yé ara àwọn làwọn ń tàn án jẹ. Ẹlẹ́hàá sùmùràtù tó ń ná òtẹ́ẹ̀lì. Ẹlẹ́hàá sùmùràtù tó ń lálé àfa àsùnmùrà àtútọ́ ńlá lè orí ara rẹ lọ ń ta àjà. ọjọ́ fẹ́ pé. and they will realize that they deceive themselves. You see, they do not know that they deceiving themselves. You women in hijab, in zumurat, you visit the hotel, and you men who you stay, you have concubine, you commit marital fidelity. You think that you are deceiving believers, but I'm telling you, you are deceiving yourself. But you do not perceive, you are deceiving yourself. آية عشر شنو صار؟ في قلوبهم مرض ولهم عذاب أليم بما كانوا يكسبون ọlọ́run ní kí ló bí fi kúlúbì máràlú àrùn bẹnu ọkàn wọn kàbí kàbà iye méjì rẹ ìbànú hmm. fi kúlúbì máràlú ó láìsàn lọ́kàn gbàtọ́ wá láìsàn lọ́kàn in tó gbẹ̀mí lé ajé wa rí bẹ́ẹ̀ òun dè tó so mọ́ọ̀dí tó ń pe ìgèrè ajé nǹkan náà ó rí bẹ́ẹ̀ òun la àrùn ọkàn rẹ̀ fàṣádà wúlá òlìmọ̀lá àlékún àrùn ni pé n tó lọ ké bá n tó béèrè mbẹ àpòlè lọ́wọ́ àṣàlékún àrùn ọkàn rẹ̀ náà. In your heart is a disease of idolatry. In your heart is a disease of hypocrisy. He put his trust in other beings beside Allah. But there is coincidence when Allah has brought him his wealth, a coincidence in what he put his trust in. But I'm telling you, you do not believe in Allah. There is nothing that can provide for you except Allah. Wàhálà olóńbẹ fún wọn tá a ti pèsè alimu ẹlẹ́ta eléro kí náà pè lẹ́ta eléro ohun tí ta. bìmánkánú kanu náà nítorí já ọ̀rọ̀ mi nírọ́ ọ̀rọ̀ mi nírọ́ ó ń pe dúdú ní funfun ó ń pe funfun ní dúdú fáwọn ẹni ènìyàn. in the heart is a disease Allah has increased the disease in the heart Allah says grievous is the chastisement they incur Allah has already prepared for them the chastisement unrelenting because they lied to themselves and they deny the words of Allah. Uh-huh. Ayat Ida Asharo, verse 11. وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قالوا إنما نحن مصلحون كبير كبيرا وإذا قيل لهم bàtà ń pariwo fún wọn ẹ má gbàwé láì róòsù oṣù ló ń kà ní kúkúrú òbájá orí sánmà oṣù ló ń kà kan ọ̀sán kan lọ́jọ́ kan ẹ wọ́n ọjọ́ kan sí méjì. Akbar. When it is said to them, do not make me sheep on the surface of the earth. You should watch the crescent of the moon before you commence your Ramadan. Do not fix a date for a Ramadan. Allah said, watch the crescent of the moon. I should count on the solar lunar calendar. And you see, Allah said you should complete the counting. And when you do not see the crescent of the moon, do not follow your heart desire. You are committing mischief on the surface of the earth. كابين شلا لا تفوشي دوفي هاري لي ẹ má sórí ilẹ̀ ẹlẹ̀. Allahu Akbar. kọ́ọ̀lù ntọ́ máa bọ́ lẹ́nu àwọn àfa àfa àfa àfa àfa máa kéwu tó yà pa iná máa na àánú mùsùlùmí na àwọn aláṣẹ wa la ní Sokoto. Allahu aláṣẹ wa la ní Ìlọrin. Allahu aláṣẹ wa la ní Wo. aláṣẹ wa la ní Soko ní Saudi. ọlọ́ba sọ́ọ́dì ti sọ pé òun ló orí rẹ̀ burú. orí rẹ̀ burú wọnú sàárè. yóò burú wọnú sàárè. You are making me shift on the surface of the earth. When you started to Ramadan without, without citing the crescent of the moon, but they say to you, we are only making things right. We are only putting things right by following our leader. We follow our leader in Shokoto. We follow our leader in Kano. We follow our leader in Iwo. We follow our leader in Ede. And they say, King of Saudi Arabia had already sighted the crescent of the moon. I tell you, wretchedness of Allah has descended on you. Bẹ́ẹ̀ni. You follow your leader in contrary to the content of Holy Quran. Mm. The wretchedness will follow you to your grave because no. you rejected faith in your Lord. Iná máa nàánú ọkùnrin àwọn obìnrin àwọn ọlọ́lá àwọn ọba àwọn ìjòyè àwọn mùsùlùmí alátúnṣe làwọn àwọn fẹ́ kẹ́nu àwọn okò ni. tọ́ba ti hàn náà kẹ́nu wọn bá lè kó ni ẹnu yóò lè kó ìtí òní jẹ́nu yóò kó ẹ ti yapa ọkùnrin ha ni. And they say to you we are only ones that put things right. We want all of us around the world to be united. We want to be talking in unison. But I'm telling you, you cannot be united. It is not possible Before, because you have transgressed the limits of your law. You've rejected the Holy Quran, which is the revelation of Allah. Ayat Isna Ashara verse twelve. Kí ló wí? Ala innahum umul mufsidina. ولكن لا يشعرون تبير ọlọ́run ní àlà ẹgbọ́ ẹ̀yin mọ̀mìnì ẹ tẹ́tí yín sílẹ̀ iná hún iye wọn ọkùnrin wọn ni obìnrin wọn ni ọmọdé wọn ni àgbàlagbà wọn ni họ́mọ̀ lè mú fún ṣìdúnà àwọn tó ń pera wọn alálàtúnṣe hùn àwọn gangan ló bìlẹ̀ jẹ́ ènìyàn. aláṣẹ ọ̀ṣọ́ ti. They are the ones who make mischief on the surface of the earth. They say they put things right, but they are making mischief on the surface of the earth. Certainly, they are the mischief makers on the surface of the earth. Wàlákín ọ̀rọ̀ ní ṣùgbọ́n láńtàṣí wúrúùnà àyẹ́ ah, kí wọ́n mọ̀. Àyẹ́ ah, kí wọ́n mọ̀ fáwọn gangan ni òbílẹ̀ jẹ́ ènìyàn They realize it not that they are the mischief makers. We do not allow them to realize that the mischief makers on the surface of the earth. Báyìí ni ká bá ìwọ̀nba tí Ọlọ́run fún wa ní agalẹ̀ nítorí àsìkò gẹ́gẹ́ bí ìgbà ṣe rí. Bá bá ṣe dago méjìlá kò há mi pẹ̀lú àṣẹ Ọlọ́run. Kò sì rẹ̀ mímú tiẹ̀ làágùn pàápàá. Bóyá ibi lọ ní ká wá dúró yìí ni ọ̀tọ̀ ọlọ́run bígbà tí yà wà nù yàkọ̀ ní sàlù já sí èyí tá a gbọ́ ọlọ́run jó ṣe wá láǹfààní asàlátù fún ṣe ọlọ́run. sallallahu alaihi wasallam alhamdulillah alhamdulillah rabbil alamin.